أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ويجعل لمن اتقى مخرجا وأشهد أن محمدا عبده ورسوله أزال الله عن أمة الإسلام أضلالا وحرجا اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه أفضل قرون هذه الأمة وآداء طريقا ومنهجا وعلى سائر الأنبياء والمرسلين ونار أجمعين وبعد فيا إخوة الإيمان اتقوا الله تعالى وتعلموا معنى التقوى فإنها كلمة جامعة لأفوال الخير القولية والفعلية والاعتقادات والنيات فهي شاملة لكل آمال العبد ظاهرة وباطنها واعلموا أن أسراركم ظاهرة عند الله تعالى وقال سبحانه وتسامى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت الغد واتقوا الله إن الله خبير بما تعملون ثم أما بعد فيا عباد الله فاعلموا أن العرق على المال أشد إفلالا للدين من الذيب الذي تسلط زريبة الغنم وهذا معنى قول النبي صلى الله عليه وسلم ما ذئبان جائعان أرسلا بغنم بأفضل لها من إرث المرء على المال والشرب لدينه أخرجه الترمذي ومن ضعف الإيمان طول الأمل قال تعالى ذرهم يأكلون ويتمتعوا ويلئهم الأمل فسوف يعلمون فقال أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه إن أقرب ما أخاف عليكم اتباع الأوى وطول الأمل فأما اتباع الأوى فيصد عن الحق وأما طول الأمل فينسي الآخرة وجاء في الأثر أربعة من الشقاء جمود العين وقسوة القلب وطول الأمل والحرص على الدنيا ويتولد من طول العمل قسل أن طاعة الله والتسويف بالتوبة والرغبة في الدنيا والنسيان للآخرة والقسوة في القلب لأن القطع آه والصفاء يقع بالتذكير للموت والقبر والثواب والإيقاف وآوان القيامة كما قال تعالى فطال عليهم الأمد فقصت قلوبهم ومن أسباب ضعف الإيمان الإفراط بالأكل والنوم والسهر والكلام والخلطة فكثرة الأكل تبلد الدين وتسكر البدن ان تؤثر الرحمن وتفضي مجال الشيطان في الإنسان وكثرة السهر تقضي على مادة الحياة في القلب فيموت كما ثبت الحديث الصحيح أنه صلى الله عليه وسلم يقول لا تكثروا الضحك فإن كثرة الذهب تميت القلب أخرجه ماجه أبي الغلام أبي وطر كل الشيطان أن يقول لي ليس يا بلمان صلوات pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo tó ṣe wípé òsibí tí nǹkan ọlọ́ya ọ̀tá ọlọ́run tó kó òtí ẹ̀ fẹ́ gbọ́tọ̀ ọlọ́run ọ̀ fẹ́ gbọ́tọ̀ ọlọ́run ọ̀fẹ́ gbọ́tọ̀ ọ̀tá ti óòmù mi lójúmọ́ ọ̀tá ọlọ́run ló yà nígbà tó wáyà ọ̀tá ọlọ́run kó òtí mọ́ wàá débi omi ẹ̀ tọ́já fọlọ́fọlọ́run sọ̀tá bẹ́ẹ̀ ọlọ́run ni èèmẹ gbọ́tọ̀ lọ́hùn ó ti pa atẹ́gùn ọlọ́hùn ti kọ́ ní òní ní atẹ́gùn tọ́lọ́hùn atẹ́gùn kàmí lómi ó ti sọ pé ọ̀jẹun gbogbo tó ń kọlù máa jẹ láyé wàá bá rí pé nínú nǹkan tí ọlọ́run bá lè fi ọlá tó pòdúsì jáde òun náà wọ́n fi ṣe tán jẹ tọba wa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá wọ ya ọ̀tá ọlọ́run ọba àwọn. dùgbẹ́ tó wá lọ́jú lọ́ba rádà níjọ́ tó rí jẹ níjọ́ tó rí jẹ ọba ìfẹ́ ọlọ́wọ́n ọba náà ni gbogbo ẹni tí ọ̀rọ̀ tiẹ̀ bá rí báyìí tó bá níjọ́ gbé dalẹ̀ kí á mà òwò wà nínú ìkẹjọ́ náà orúkọ ọlọ́wọ́n ọba tí ó fi fẹ́ gbogbo àwọn tá a bá ti ti ọjọ́ gbé dalẹ̀ kí á mà yìí náà láti bẹ̀rẹ̀ bá ní sọ̀rọ̀ wá bẹ̀rẹ̀ ọba fún ọlọ́wọ́n ọba náà ọba tó tó àlùkùránì kalẹ̀ tó ti jẹ́ sí gbogbo tí mẹ́nu àlùkùránì àlè rí ìsíkọ̀ bá wọn bẹ̀ bílà ká ìsì ọba pé lómi máa sọ pé tẹwàjẹ wo náà kọ́ra nínú à ọlọ́run sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ á rí pélé yẹn kọ̀ bá làákà yìí wọ́n làákà yìí rẹ̀ dàrú wọ́n làákà yìí rẹ̀ òpé o wọ́n làákà yìí rẹ̀ kù díẹ̀ gbogbo tí mẹ́nu àlùkòrá ní pátá á rí pé ọmọ bá a mú tí àlùkí àrò fi dé náà yìí tó bá yẹ kó ní bá a mú ni ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run kọjá bọ́ wá bí àlùkòrá nílẹ̀ nígbà tọ́lọ ọjọ́ ògbéni àdìsí yá màlúù fún ọkùnrin nìkalẹ̀ ìgbà tó lọ́wọ́ bá lẹ́kẹ́ ọlámà yìí pé Injil ìwé tàníbì Mùsá ọlọ́run pé kò lè lò ó ìgbàdá yé parẹ́ ìyẹn lójú ọkọ̀ báyìí náà kalẹ̀ bá níbi ẹ̀yìn náà ọlọ́run ti máa pé dèdé àsìkò tí báyìí náà láti wọn mú àwọn láti lè fi rìfíìlì àwọn kankan mẹ́ láti lè fi tún àwọn kankan tó bá kù díẹ̀ kàtó ṣé báwọn tí ọmọ padà wá lẹ́yìn ìgbà yẹn ìwé wọn ò ní fẹ́ báwọn mú má tí ọba dàrú wọn lọ́wọ́ wọ́n lọ rí àwọn lọ́yà wọ́n náà wọ́n máa ń pè wọ́n sọ mọ́ ẹ pé tó bá dàtí tó kan àwọn òfin kan tó ti wà lẹ̀ tẹ́lẹ̀ ìgbàláyé wà níbi kéyìn ó tún òfin yẹn kéyìn ó yí padà torí pé nígbà tí àwọn òfin tí wọ́n fi lẹ̀ tẹ́lẹ̀ yẹn báyà wọn ìkẹta ń bẹ tí ò ti sí má tó fi wọn ò ní wúlò fún wọn má àbí náà tí wọ́n ṣe kalẹ̀ wọn ò rí òfin kan tó bá nǹkan tí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ yẹn mu ẹ̀rí wọ́n wá wò sí pé ẹ̀jẹ̀ ká tó kó lẹ̀ sáwọn òfin mi wá ìyẹn nígbà láyé fẹ́ fẹ́ fẹ́ láti tàn fẹ́ tó bá jẹ́ adájọ́ nígbà tó bá wò ó ní ẹbá sọ pé ìjọba yìí ni káṣe fún yàn ẹni ọmọ kan béèrè béèrè kan lọ́wọ́ mi jẹ́ oní pé nígbà láti ta ọmọlẹ́yìn tó bá jáde ká gé lọ́wọ́ bẹ́ẹ̀ ni ká gé lọ́wọ́ ṣùgbọ́n nígbà láti ta ọmọ bẹ́ẹ̀ gbà mí ẹlòmíì fẹ́ adájọ́ lè wo àǹfààní tí ń bẹ́ẹ̀ fi wípé wọ́n ti kọjá ìlà ọkọ̀ wọn gé lọ́wọ́ ọjà ẹlẹ́ẹ̀kejì wọ́n tún gé lọ́wọ́ kejì tọ́wọ́ adájọ́ fún ẹgbẹ́ mu adájọ́ ní òwò pé kéyìn táwọn bá ti fún yóò lè yóò lè dènà kọ́mọ̀jà lè má. adájọ́ náà lè mú ìwà kíláàsì yóò lè dènà kọ́mọ̀jà lè má. adájọ́ náà ní wòríyà láti mú eléyìí wá kíláàsì níbi eléyìí ni wípé tó bá jẹ́ kó wá wà nínú ètò ayé báwọn tí wọ́n á ní ilé ẹgbẹ́ yàwá lẹ́nu níbi ètò ọlọ́run ọba tó sọ pé gbàtà ọkọ̀kọ̀ lóṣẹ̀ kalẹ̀ tá ń pè ní tàwórẹ́tà ìyẹn bá nẹ́bí mọ́tà ó sọ ibi ìkalẹ̀ ìyẹn bá nẹ́bí ẹ̀yìn sá ìta àmọ̀ sí báìbù kí ló wá dé nígbàtà nígbàgbọ́ táwọn eléyìí nígbàgbọ́ rẹ̀ wà mẹ́ẹ̀ níbi fún ọ̀pọ̀ alukurani kalẹ̀ tọ́wọ̀ wá nígbàgbọ́ alukurani wá ní gbogbo olóyè pátá gbogbo wọn ni wọ́n mọ̀ kódà ẹ̀tọ́ bá lóye tí èsè mùsùlùmí tí ò ní gbàgbọ́ nù ẹ̀ gan-an yóò sọ pàmpẹ́lẹ́ pé hmm, mọ̀ àlùkùránì kọjá táwọn òfin wuyẹ nìkan ni o. ajẹ́ ìkọ́lọ́ wọn bá tó gbélé ọkọ̀ ìṣó ni kò pé méjì kò lẹ́nu kan tó gbà màrà lọ́wọ́ ẹ̀ kó tó ní kó sèyí tó sèyí. bákan náà ọlọ́wọ́ báyìí òun lọ́ba tó wá jẹ́ sínú pé gbogbo ẹni tó bá tí gbogbo ẹ bá bẹ sí ọ̀nà àbáyọ ó sì jáde fún un bákan náà jẹ́ ipá nẹ́gbẹ̀wá Muhammed ọlọ́run ti bẹ́ẹ̀ ni ti gbé gbogbo ti jẹ́ ìdààmú wàhálà àwọn nǹkan tí yọ máa fi ẹgbẹ́ tí yàrá bá ti tẹ́lẹ̀ yọ já sí ẹsẹ̀ ọlọ́run bá ìgbé kú fún bá náà bá wọn ilé bá wọn sọ ìyàwó a yìí láwọn tó àwọn náà lẹni tó mọ́jú nínú gbogbo sẹ́ńtúrì títí ń wáyé àwọn lẹni tó mọ́jú àwọn sì lọ́lọ́ fi fi ọ̀nà mayà lọ́lọ́ fi fi ọ̀nà mọ́ àwa tá a sá wá dé lẹ́yìn wọn tó ṣe pé ìlànà wọn yẹn òun náà nìlànà tó dúró déédéé tó yẹ pé tí ọba ti fẹ́ sọnù ọ̀nà tí wọ́n ti fẹ́ ìka ìgbàgbọ́ wọn ọba gbogbo wọn ó sì máa bá ọba ànábì ọlọ́run sáájú àti òun sí ọlọ́run lápò ẹ̀yẹ rúsìn ọlọ́run ẹjá lọ páyà ọlọ́run ẹ sì já ọmọ akíntì ẹ̀ ní ń jẹ́ páyà ọlọ́run ọba ọba bá sọ pé tí ń jẹ́ páyà ọlọ́run sẹ́fẹ̀ wá kí òun mọ́sálásí nìkan ló fi máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run sẹ́fẹ̀ ìyẹn ni pé kọ̀ ọ̀ma lórí àwọn eléyìí nìkan lórí pé tá a bá sọ pé kéde òun ìbẹ̀rù ọlọ́run ara àbẹ̀rù ọlọ́run náà lòun náà wà àtìwí nìyẹn kéèyàn sọ pé kéde òun ìbẹ̀rù ọlọ́run àtìwí ni ìyẹn ni pé nìkan ara àbẹ̀rù ọlọ́run náà lọ́wọ́ ara àbẹ̀rù ọlọ́run náà lọ́wọ́ síyàwó ẹ̀ kíyàwó náà dá sọ́pẹ́ ara àbẹ̀rù ọlọ́run àbá wa mọ́ ti ń jẹ́ òní gbogbo tó bá ti kó iṣẹ́ olóore téèyàn lè máa ṣe ọ̀rọ̀ ló sọ ní tó bá ti sọ̀rọ̀ dáadáa sáni ẹ̀rẹ́ bá ti dáa ìtí ń jẹ́bẹ̀rẹ̀ ọlọ́run náà nìyẹn. action kan lọ́wọ́ ayé látọ̀dọ̀ rẹ ni gbogbo olú action tó wá lè pín sí tó bá ti jẹ́ ìtọ́nà ọba àlejò ọlọ́yẹ́ká ṣe bó o ti ń ṣe lọ́rùn ti ọlọ́run pé àṣẹ ọlọ́run ni lórí ẹ̀ ìtí ń jẹ́ pààyà ọlọ́run náà nìyẹn. àti ọkàn kan lójú mẹ́mi ni èrò kan ló ti mẹ́rin ni tó bá ti jẹ́ àwọn èrò bọ́ tá a ní tó sì rántí ọlọ́run ó ti mẹ́rin wọ́n ká ìpínpín ni o ká ní ọlọ́run tó bá wá níbẹ̀ gbogbo táwọn pé ti jẹ́ bẹ̀rù ọlọ́run gbogbo tẹ́tẹ́ là ń ṣe lọ́pẹ́ ní gbogbo eléyìí náà ni ọmọ o tó o bá ti páyà yìí pé ọlọ́run wọ̀ ọ́ níbi èyí tí ọ̀dà tó o pátì eléyìí náà ni ọmọ jẹ́ bẹ́ẹ̀ lu ọlọ́run káwá lọ ọmọ yìí pé kọ̀rọ̀ yàrá gbogbo wa èyí tó o bẹ́ẹ̀ ṣe tó tilẹ̀kùn mọ́rí ni o gbangba lọ́jẹ́ lọ́dọ̀ ọlọ́run kedere. jama àní kọ́rọ̀ tó ń ṣe kọ́rọ̀ kọ́ pa máa ṣe ẹni bí abẹ́ lọ aburú sí dìgáì ẹni wà ọbẹ̀ aburú o yọ wà múra ní múra tẹ̀ ní ká fóun báwọn èèyàn bá dọ̀ ọ̀mà kọ́nà wọn ọ̀dà ọ̀mà ni torí ọbẹ̀ lọ aburú ọwọ́ táwọn èèyàn fi pé wọ́n ni ó ti ẹ̀ tó burú láyé àwọn

kí ló ń fẹ́ máa ṣe kọ̀kọ̀ tó ń wọ́rọ̀ pẹ́ẹ́nì kankan orí wọn ọlọ́ni ẹ páyà òun ọlọ́run lórí ẹ̀ torí pé òun ọlọ́run gbogbo eléyìí tẹ̀ ń ṣe lọ́kàn káàdì ní kọ̀kọ̀ wọn gbogbo ẹ̀rù wọ́n kò kálukú lérò ẹ̀yẹ bí sọ ọlọ́run ẹ̀já tó lọ ọmọ yìí pé kéèyàn olójú kòkòrò kéèyàn oníwọ́bìà lórí pé a kó owó jọ eléyìí nǹkan kan ni tó máa jẹ́ sí pé. ó lágbára pọ̀ ní nǹkan tí máa ba ẹ̀sìn ọmọ ènìyàn jẹ́ ó lágbára pọ̀ ju kẹ́kọ̀ọ́ yìí pé bí ìkòkò tó jẹ gàba lórí agbo àgùntàn ẹ̀rí gẹ́gẹ́ bó jẹ́ pé ìkòkò yóò máa sojú kòkòrò yìí pé tóun bá sí agbo àgùntàn kó mọ̀ jẹ́ jẹ́kújẹ ni ìkòkò wọ́n lè iná àdójọ́ kan níbi sallallahu alaihi wasallam níbi tí wọ́n rà níbi dá ní ẹ̀rí ìkókò méjì débi ń pa táwa tún wọn lẹ̀ ságo àgùntàn sáàárín àgùntàn kò lè ṣèbàjẹ́ ságùntàn yẹn tó bí ojú kòkòrò bí ṣe ba ẹ̀sìn ọmọ ènìyàn jẹ́ lọ bí ojú kòkòrò kí n lówó bí ojú kòkòrò kí wà bí ṣe ẹ̀sìn ọmọ ènìyàn jẹ́ ẹ̀rí bí àbí bí kòkò bí òun náà ṣe máa tó kòkòrò fún ọkọ àgùntàn ya ọmọdé tó bí ojú kòkòrò kí n lówó kí n nípò bí o jẹ̀má àtàbà gbọ́ o kó tó kẹ́sí pé torí kọ́ bẹ́ẹ̀ lówó àbí kó rí pé ti sẹ́ ọlọ́run ti àti bọ́ ọba ti gbá yàn lójú o ò lè lówó láyé àbí dandan ìrònú kọ́tà bẹ́ẹ̀ lówó bẹ́ẹ̀ lówó iná ló kóra rẹ sí òfin wa ń gbàgbé tọ́lọ́ káàbọ̀ ọmọ ìpele yìí nǹkan tí wọ́n ti kẹ́ni o nǹkan tí wọ́n bá nílẹ̀kùn jẹ ni o jọba àkàtúntò ọmọ o nínú tí máa jẹ́ kí gbàgbọ́ ẹni ọ̀lẹ́ nínú àwọn tá à ń bá bọ̀ òun náà ni èrò tó máa ń pẹ́ lórí wípé kẹ́ni o bó làwọn náà sáà ẹjá lọ wo kí lọ́wọ́ sọ ọlọ́ni ìlà nẹ́bì gbogbo àwọn tó ń pèsè tọ́lọ́run náà dáhùn ẹ̀yẹ gbogbo àwọn tó ń pèsè tọ́lọ́run tó ṣe pé ayé ló mú láyà wọn ọlọ́ni ìlà nẹ́bì fi wọ́n lẹ̀ ká máa jẹ ká máa mú ẹ̀rí yorùbá náà ní máa jẹ máa mú àwọ̀ rẹ̀ ń bẹ látàá ẹ̀rí máa jẹ máa mú ń bẹ látàá nìyọ̀ gbogbo ilé tó ń ṣe yẹn mà yìí pé wọ́n ti ti ọlọ́run o ọlọ́run wọn sọ fún wa yìí pé bí wọ́n lẹ̀ jẹ́ ká máa jẹ́ ká máa mú ká máa gbádùn wípé a sì gbowó láyé wípé níbo la ti fẹ́ sọ gbogbo àwọn nǹkan títí wá gbogbo la ti fẹ́ dọ̀gá lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí èrò tó kálukú nílẹ̀ nìyí ó kálukú náà padà wá máa wọ ọba tí ó gbà nìyá àbáwá á ní fún nàbí tọ́ọ̀lì wọ́n jẹ́ pé wáyé pé wọ́n ní kẹta àwọn páyà táwọn bẹ́ẹ̀rù lórí àwọn èèyàn nínú àgbọ́yọ̀rọ̀ táwọn kọ́ látọ̀rọ̀ àtàjúwa ọ̀gá wa nílùú wa Muhammad òun náà ní tóbi wípé ní àwọn rẹ bá ti sọ wọn pé kò sí náà lóde nítorí wọn ti sì sáìsì náà ní ara rẹ ẹnì kan ò lè mú mọ̀nà kan wá kọ́ wá yẹ ìmọ̀ràn yẹn wò pé sí mọ̀nà tẹ̀tẹ̀ mú wáyé tó ti ẹ̀lẹ́ sàǹfààní fún mi rárá kò sí tọkọ pẹ̀lú ẹ̀ bí kò jẹ́ sí wípé kí ni nítorí pàtàkì lẹ́mí ti tiẹ́ òun náà ní wípé àníṣẹ́ ní bá ti sì sáìsì náà ní ìmì ìyẹn ló bàárù ẹni bẹ́ẹ̀ tó ṣe pé tí wọ́n bá ní ọlọ́run ní ànábì sọ kò sí tọ́ka torí kó kúti kọ̀ kúlùtù tó fẹ́ẹ́ sínú ẹ̀mí ara ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá ní báyìí lọ́lọ́run ti ní amúra níjẹ́ ọ̀sẹ̀ ní bẹ́ẹ̀ ní ẹmọ tọ́ba yín nítorí èmi lèmi ọwọ́ títí mo ti lè mọ ní títí máa wọ̀ náà nìyẹn kó tóun kẹ́ẹ̀ lèmi kọ̀ọ̀kan yín kọ̀ọ̀kan ni kò ní kàn wá ju ẹ̀rìndì àmọ̀ èyí tọ́kàn wá láyé làwọn ti ètò kan wá náà nìyẹn ìwọ lọ wá fún pẹ̀lú fẹ́ yẹn òun làbá wa á lè ń sàlàyé fún wa o wọ́n ní ìfẹ́ inú nǹkan táwọn ń páyà ní o àwọn ń páyà fún wa sínú mi níṣe bẹ́ẹ̀ náà ni èrò èrò tó ga lórí ayé kò sí nǹkankan èrò yìí pàdé kó pé kò jọ ara yẹ kó wọn ti tọrọ nǹkankan irun wọn lẹ́nu abẹ́rẹ́ lọ́wọ́ pé àyẹ̀dẹ́ àdúgbò jẹ ẹ̀gbọ́n ọlọ́wọ́ sànù ayé náà ni o àlọ́wọ́ sànù ayé o bàbá bàbá ọ̀nà jẹ́mú náà ni o jíjẹ́mú jíjẹ́mú wo ṣé ìtọ́ ọlọ́lá àná kí lórí kúndé àwọn tó ń sọ̀rọ̀ láàrín tí wọ́n rí kó dé dà àwọn tó ń kó lọ tọ́pọ̀ lánàá dà bó bá tiẹ̀ jìnà tá a máa mọ̀ ìtọ́lọ̀ ń sọ fún anú àlùkùránì fáwọn kan àlẹ́ ìgbà táwọn náà dá èyí abiolada nínú àwọn olówó wa lẹ́yìn òbá nù abiolada àdìsẹ́kọ́lada àbí gbogbo àwọn àbáwọ̀nyí lówó àwọn tiẹ̀ tó kó owó ti tọ́lọ̀ pẹ̀lú wọ́n ti gbìyànjú bí wọ́n ti lágbára wa ní àwọn bàtà àjọ láti lé ní ó ń wúlò lọ́la ilé ike wa abiola ń bẹ ńlẹ̀ tó dá lẹ́tì sí táwọn ẹni kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dọ̀la àwọn èèyàn tíátíá àwọn ọlọ́pọ̀lọ́ pípé wọ́n ti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ táwọn náà ti tún wúlò báwọn èèyàn ẹ̀ wá wò kẹ́ẹ̀mọ̀ ìpèsè ọlápọ̀tù járíyá nìyẹn o ìyẹn wá ní wọ́n wá pé wọ́n pé tọ́lọ́run fẹ́ ní ẹ̀gbọ́ àmàráyè náà ní bísínẹ́sì fẹ́ wà ó ti wá lọ́dún pọ̀ ẹ̀rí kódà ọkọ̀ ọba dáa ọ́fíìsì kò tán lọ́ọ̀ká tó wà ojú ọ̀nà wà ti kírun bí bá ní ti kírun lémi ní mítọ̀ gbogbo bàbá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe ń pa kánù ọmọ ìdàkudà máa lọ́wọ́ lórí pé àníṣẹ́ abẹ́láyé yìí náà ni àní èrò tó pẹ́ lórí wípé bò láti láyé kọjá pé ìrònú eléyìí náà lèyàn máa ti sẹ́mi gbogbo gbà àbáwá nínú kàtà àwọn páyà nìyẹn wò ẹwà já lọ mọ̀ pé ẹ̀rí ìfẹ́nú tí máa ń dáyà padà bí tẹ́jú òdòdó ni o mẹ́bà ní tọ́lọ̀ kí ni òsì tọ́kàn ọ̀wọ̀ ní fẹ́ gbọ́ torí kó wọ́n ti kọ̀ọ̀tún ìṣòfẹ́ sínú ẹ̀mí rẹ̀ nígbà tí ọlọ́run sọ́bàá iná alukur'an kò sí tọ́tọ̀ pẹ̀lú yìí o ó sì bí gbàgbọ́ ni torí kò sí ní tọ́bẹ̀ sínú ẹ̀mí rẹ̀ títí bẹ̀rẹ̀ wọn o. bákan náà ọ̀pọ̀lọpọ̀ èrò òwú sì máa jẹ́ kéèyàn gbàgbé ọ̀run ni torí pé sọ̀rọ̀ ọ̀tọ̀ ayé wò lọ́sàá sọ wà náà níwájú àbá mi bá bá máa ń sọ̀rọ̀ lọ́wọ́ yóò tún fẹ́ fà bá àti yẹ̀yẹ́ nígbà tó bá wà bá bẹ̀ ẹ̀hìn ìwé ìdí sí bẹ́ẹ̀ náà yá lé pé tí máa kọ́lé látọ̀ ìwé ìdí ẹ̀ pa gbogbo lè tẹ́sọ àbá àti fún wa gbọ́dọ̀ gbàgbé tó dúpọ̀ kọ́lé bàbá àbá àtọ́ bá ṣe ìwọ̀n tó náà bá gbàgbé òun náà ti yé ti dérí inú ẹ̀ ẹ̀ pa gbogbo lè tẹ́sọ àwọn eléyìí tẹ bá ti bá ọ̀run tẹ bá gbàgbé ọ̀run wọn ni wọ́n gbàgbé òun ìfi ní sí ẹ̀yẹ́ ní gbogbo ọdún nǹkan wọ̀nyẹn torí pékinni torí kò sí tọ́ ọ̀fẹ́ ṣe fún ẹ̀dá àtàláyé tí ọba ti sínú tọ́lọ̀ ọ̀fẹ́ ṣe fún olùpẹ́ lọ́wẹ́ ntọ́lọ̀ ọba ti ṣẹbẹ́ ní ẹ̀dá kan ò lè ṣe fún yálà lọ́nà dáadáa ni àbí lọ́nà torí ti ọlọ́ọ̀bà ọbẹ̀ jẹ́ pé ìgbàgbọ́ báwọn ti sàlàyé fún wa. nínú àwọn ọ̀rọ̀ tó wáyé látọ̀dọ̀ àwọn àbá tí wọ́n gba látọ̀dọ̀ àwọn sàábà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ní káàlọ́ máa pé nǹkan mẹ́rin kan bẹ́ o nínú tí wọ́n máa bí màá yí pé àmì kó lórí ikú ló tọ̀ ọlọ́run ni o àwọn nǹkan mẹ́rin kan bẹ tí ò kíyè sára tó bá gbé ìpàdé ọlọ́run ó lè jẹ́ sábàbí tó ń sọ̀wọ́ fìdí olórí fún wájú ọlọ́run kọ́lọ́run kọ́lọ́run sálà wà ń bẹ̀. àkọ́kọ́ nù ẹ̀ òun ni káyọ̀ tó ń sọ̀wọ́ jẹ́ ẹni tó ṣe ń pé ojú rẹ̀ gbogbo gbà ojú tiẹ̀ kéèlè sunkún sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí ojú rẹ̀ kò ẹ̀ ojú tí wá dá kọjá ojú tẹ̀sán tẹ́mi nìkan wá ní wá sọ gínà kí ni bóòlù ti fẹ́ lè tó àà irú ẹni yẹn tí ò bá sọ́ra ó lè irú nǹkan yẹn lè sọ di olórí ibú wájú ọlọ́run bákan náà ọkàn tó lé tẹ́kùn gbogbo tó ń bẹ̀rẹ̀ lè sọ láyé ọkàn wọn ò nírọ̀ tọ́lọ́run ẹ̀rù nípa ni yóò bẹ̀rẹ̀ ẹjọ́ láti kí á máa ẹ̀ ṣe bá ọmọ wà ní skul títí jáwá ló wọn na gbogbo wọn èrò wá nípa ẹgbẹ́ ìwé mìíràn kí ìdẹ̀gbà ọ̀sọ̀ ẹgbà títà yẹn ọ̀sọ̀ dìde ìgbà tọ́lọ̀ kọ̀ọ̀ pé yàtọ̀ wà bẹ́ẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ èrò lórí ayé kọjá pé kò sí kankan dé òun máa rí ròǹgbà ká jọ̀rọ̀ ayé lọ òun nípa pé kò láì sí àmọ̀ òun ti fẹ́ dáa rí gbogbo ẹgbẹ́ pé èrò jẹ́ lórí ayé lórí ayé ní gbogbo gbà eléyìí náà lè sọ ní ìkẹ́lẹ̀ o onísọ̀dọ̀ lórí fún wájú ọlọ́run ẹlẹ́kẹ̀rin òun náà ni wọ́ọ̀bíà ojú kòkòrò lórí ayé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn pé látara àwọn nǹkan wọ̀nyí ìtì mọ̀ wá tẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bọ́ àkọ́kọ́ ni tó ṣe yí pé kò sí tọ́lọ́run mẹ́rọ òun gbogbo gbà tí máa sọ ní ni tí máa gíyàn ọma fà níbi ni torí pé pàtó ọba ti ronú nípa lè kíyàmà ó ní lékún níbi tí olóore látara bẹ́ẹ̀ ìgbàgbọ́ rẹ̀ ọmọ wa kó wa rẹ̀wẹ̀sì ẹ̀mí ọmọ wa mọ́sálásí bá kírun wọn ò ní háwó fún yín àbí kí wọ́n tún sọ tá a ti kírun yóò ẹ̀dá pẹ̀já òfin o ká lè máa fi tún un ṣe ká lè bàa lè padà wá jọ́ míì kó lè bàa máa ṣe wọ̀. ẹ̀rí nígbà tí o ti ti pé ń gbowó bẹ̀ yẹn ẹ̀rí ni pé bẹ́ẹ̀ ẹ̀mí ọmọ rẹ̀ wẹ̀ sí bẹ́ẹ̀ látara pẹ́mi rẹ̀ ti rẹ̀ i pé òròjú yìí ò ní níbi mẹ́rin pé èrò tó pọ̀ nípa ayé ní wàá bẹ̀rẹ̀ míyàn a máa bí màá padà ṣe é màá padà tún bá àkútì ìdàgbà mi ò tí ì dúpọ́ sí ẹsìn lọ tẹ́sì náà àwọn àwọn náà tẹ́sì náà dá àdìgbé pàdé ọlọ́run àmá padà tún bá ẹ̀rí ntí kíni o etí èrò ayé tí ò sí tàlìkì yá máa bẹ́ẹ̀ nínú tí máa bí sí yẹn ọ̀pọ̀lọpọ̀ èrò wọ̀nyí ni máa jẹ́ kójú kòkòrò níbi ayé ni yóò jẹ́ kójú kòkòrò níbi ayé ojú yóò mọ̀ èèyàn ní lè dúpẹ́ rẹ bá tẹ díẹ̀ o nílè lè pé ìbílẹ̀ fi tẹ díẹ̀ yìí nígbà tó mọ́tò táwọn yìí a lè gbé a lè gbé lọ́jọ́ a lè gbé lóde tọ́jà kò ní ronú wípé àwọn kan bẹ tó ti pẹ́sẹ̀ làwọn ti rìn kí kò ní rántí rárá kò ní jọ́ lè dúpẹ́ bákan yóò sì jẹ́ kóńtọ̀ wọn tẹ́kẹ́ jọ ọmọ látara kéèyàn ma ní èrò tọ́pẹ́ lórí ayé nǹkan tó náà máa jogún ni o jàmáà ìjà lọ yí pé àti mímọ́ ẹ̀ a ma wáyé pẹ̀lú kéèyàn máa rántí o pé kú o ti rántí eléyìí gbogbo tó ń kójọ yẹn náà gbogbo tó máa kójọ ń gbogbo pàwọn rántí ó

mùsùlùmí àyèsí kú sínú ilé ẹwà gbé jáde kó nu ilé tó kọ́ kò sí yàrá kankan tẹ́sí síbẹ̀ nínú ilé tó kọ́ ọ̀hún ẹwà ti kíni o ẹwà gbé jáde ńbẹ ẹ lọ kó mọ́lẹ̀ òun nìkan wà dá wà nínú bẹ̀ tọ́ba wa di lálẹ́ ẹ̀sùn wa sọ pé tí ọ̀sẹ́ nìkan kan ta mọ́ o ta ló kún ta o òun ni ọ̀sẹ́ nìkan kan ta mọ́ bàbá tó kọ́lé ńkọ́ ẹ̀bà ti bò mọ́lẹ̀ bàbá tó kọ́lé ẹ ti bò mọ́lẹ̀ ẹ wà ní òṣèlú kankan tà má ẹ wà tilẹ̀ fún gbàdá subhanallah táyé tó èrò rẹ ga lórí ẹ̀ náà nìyẹn látara bẹ́ẹ̀ kéèyàn ọmọ aláti gbẹ̀yàn ọbẹ̀ san lórí bí yàn bá ṣe kéèyàn ọmọ aláti gbẹ̀yàn wà kéèyàn ó ti mọ̀ aláti gbẹ̀yàn ọjọ́ ìpínlẹ̀ àlìkè àmọ̀ ọjọ́ kan ní tó le torí eléyìí náà lọ́nà ìfọwọ́ ẹgbẹ́ èrò tó pọ̀ ẹ́ lórí ayé ọ̀pọ̀lọpọ̀ kí ọmọ àrònú lórí ayé gbogbo ọgbà yìí pé kéèyàn ní tọ́ta tọ́ta ń bẹ́ẹ̀ kálọ̀ ọmọ ìgbìmọ̀jọ́ kan yóò lé ní o jàmbá nínú títún máa jókòó fà kẹ́mi èèyàn o kí ìdí ń jẹ́ gbàgbọ́ ọkọ lẹ́nu ẹ̀mí èèyàn nínú ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀pọ̀lọpọ̀ àìsùn ọ̀pọ̀jù ọ̀rọ̀ àti kó lè pé gbogbo ọgbà kọ́ máa wà láàrin àwọn èèyàn pàpà jùlọ kọkùnrin ọmọ àrí ẹ fún ọmọ wà láàrin àwọn obìnrin gbogbo gbà kóbìnrin ọmọ àrí ẹ fún ọmọ wà láàrin àwọn ọkùnrin gbogbo gbà. jama ìjà lọ ọmọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ títí sábà máa bí jù bí máa sọ làákà ìyẹ́dọ̀dẹ̀ ni o tó ń jẹ bá ti pọ̀ jù èyí gbọ́n èyí gbọ́n tó ń jẹ bá ti pọ̀ jù ikùnrin ọkà tóbi bọ̀bọ̀ lásán bákan náà yóò sì jẹ́ kára yàn máa wù ó ní lè gbé ara òun pa láti lè fi ṣe tọ́lọ́run yóò máa kóró júbọ níbi ìtẹ̀lé tọ́lọ́run àwọn àbá ti kíyèsí wípé bí máa jẹ́ òkùnfà eléyìí tí máa jẹ́ kí ṣètọ́ọ̀nì orí fi kọjá lọ kọjá bọ̀ láàrin èèyàn gbogbo wa tẹ́bẹ́ni ọba jẹun yóò jù àwọn ni wọ́n fún maṣíìnì kùkùkù ẹni ọ jẹun yóò jù òní ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tọ́fẹ́ bá jà ṣùgbọ́n ní ebi ń pa ẹ̀rú gbọ́dọ̀ bá ẹgbẹ́ tó bá jẹ ní mo fẹ́ jà sí ṣé bá ta ní ìdí má fi ti jalè sọ ṣùgbọ́n ní tó yó òní ọ̀bọ̀ kẹ̀lẹ̀ pé bọ́ bí màá fọ́ orí ẹ ó yó ni o ó yó ló fi bọ́ tàbẹ́ ṣùgbọ́n ní tí ò yó bẹ́ẹ̀ nìkan bá lòun ó dùn gan ẹ̀rú ọmọ fàá ẹni yìí tọ́ bá rọ́ọ̀nù báyìí kéèyàn jẹun àjẹyó gbogbo àwọn oríṣiríṣi àwọn kẹtì wọn dálẹ̀ lélẹ́yìí bí máa jẹ́ kí gbàgbọ́ lára ẹni. bákan ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń pa ọkàn ní o gẹ́gẹ́ bá anábì sallallahu alaihi wasallam sọ wẹ́lẹ̀ fún wa anábì náà máa lẹ́rìn ní púpọ̀ rẹ́rìn káàkáàkáà àárín lami lójú lẹ́yìn tó yẹ pé lénìí àwọn lọ lé wọ́n ti lé bíìdì ara wọn lórí pé ẹ̀rí làwọn fẹ́ máa pa àwọn èèyàn ẹni tó bá ráyè tó wá wọ àwọn eléyìí lórí nẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ kan ó rí àwọn èèyàn ó fi jọ bíi mílíọ̀n nínú àwọn èèyàn jù bẹ́ẹ̀ lọ ìnìyàn kan wà bọ́ta yóò mọ̀ wá sọ kó boraja ẹ̀rí yóò mọ̀ wá sọ kó boraja àwọn èèyàn mọ̀ wá rẹ́ẹ̀rí ànílábí lójú àwọn èèyàn máa rẹ́rin ànílábí lójú àníbìnrin ti ń ṣe yẹn ó lè jẹ́ òkùnbá tó bù ọ náà lẹ́yìn tó yẹ bákan náà àdébìnrin gbogbo ọ̀dọ́ pé kú ọ̀nà wá rẹ̀rìn kọ rẹ̀rìn ni wọ́n náà máa wá káàkiri ẹ̀rí àpọ̀jù yìí máa pa ọkàn ní o àdébìnrin sọ bẹ́ẹ̀ àpọ̀jù ẹ̀rí yìí máa pa ọkàn ní o abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ lè ta gbọ́ lẹ́ni náà lórí eléyìí kọ́lọ̀ kó jẹ́ kó sọ wá láǹfààní allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a wa arina al-batila batila warzuqna ijtinaba الحمد لله الذي جعل الإيمان ركنا أساسيا في المسلمين فاجعله سببا لقبول الآمال من عباد أجمعين والصلاة والسلام على نبينا محمد أكمل الإيب أكمل العباد إيمانا وعلى آله وأصحابه ونال أجمعين وبعد فيا عباد الله لقد استدعى لقد استدعى البيان إليكم أن الإيمان يخلق بالقلب ولا بد من العلاج فقد ثبت بالحديث الصحيح النبي صلى الله عليه وسلم إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد, أن يجدد الإيمان في قلوبكم أخرجه الحاكم ومن علاج طاب الإيمان كما أشار إلى ذلك العالم الرباني الشيخ محمد الصالح المنجد حفظه الله ورعاه طلب العلم وهو العلم الذي يؤدي تاصيله إلى خشية الله تعالى وزيادة الإيمان به عز وجل قال تعالى إنما يخشى الله من عباده العلماء فلا يستوي في الإيمان الذين يعلمون والذين لا يعلمون فكيف يستوي من يعلم تفاصيل الشريعة ومعنى الشهادتين ومقتضياتهما وتفصيل سيرة النبي صلى الله عليه وسلم وما يتعلق بما جاءت به الشريعة من أمور الغيب قال تعالى هل يستوي الذين يعلمون والذين لا يعلمون فالعلم قال الله وقال الرسول ọpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tó ṣe pé òun náà ló ṣe ìgbàgbọ́ ó ṣe ní orígun kan tó jẹ́ orígun ìpìlẹ̀ tó ṣe pé òun náà lórígun àkọ́kọ́ tó gbọ́dọ̀ wà láàrin tó bá jẹ́ mùsùlùmí òdùdù bákan náà òun náà ni èyí tó ṣe wípé

ó fi níbi náà níbi àdìsá Nábì sallallahu alaihi wasallam yìí pé ìgbàgbọ́ a máa gbó lọ́kà ẹnìkọ̀ọ̀kan yín bákan náà ti máa gbó àníbi ni ẹ̀ma wá béèrè lọ́dọ̀ ọlọ́run báwo lẹ ti fẹ́ máa ṣàkóso báwo lẹ ti fẹ́ máa sọ ìgbàgbọ́ náà dọ̀tun nínú ẹ̀mí yìí o nínú àwọn ọ̀nà àbáyọ àwọn tá a lè lò sí lílẹ̀ ìgbàgbọ́ bí ọ̀kan náà àwọn àbá ọlọ́run bá dáadáa fún wa bí wọ́n ní a, ti tọ́ka sílẹ̀ wọ́n nínú tá a máa fi ṣàtúnṣe ìgbàgbọ́ ìgbàgbọ́ tó bá ti fẹ́ lẹ nínú ọkàn tá a máa fi gbé ró tá a máa fi gbé dìde òun náà ni ìmọ̀ ẹ̀sìn ẹ̀rí ìmọ̀ ẹ̀sìn kọ́rẹ́ǹtì yé ni eléyìí tá à ń sọ yìí òun náà ni ìmọ̀ ẹ̀sìn tó ẹgbẹ́ tó yẹn bá tẹ̀ ẹ́ yóò lè jẹ́ kéèyàn di ọlọ́run yóò lè jẹ́ pé ọbẹ̀ ìlú ọlọ́run ìyẹn ní wàá fà á lóbi kẹ́sí pé tá a bá ń sọ̀rọ̀ mẹ̀sìn lénìí ibo láti pọ̀ àbá àwọn ní ọ̀pọ̀ wa eléyìí náà tó máa papọ̀ tó gbà bá fúnta lénìí àwa náà sì rìn lóríṣiríṣi bá a ti wá rìn lóríṣiríṣi wọn ìyẹn ní ọmọ wá júwèé pé ibi tá ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn agbọ́dọ̀ tẹ̀sáyọ̀ torí pé ìmọ̀ ẹ̀sìn yìí òun ní máa jẹ́ kéèyàn páyà ọlọ́run òun sì máa jẹ́ kéèyàn lékún nígbàgbọ́ tọ́ba tí wàá jẹ́ sí gbọ́dọ̀ yà fún àtàfẹ́ mọ́ ọmọ ọlọ́run mọ́ ìjọ olùbẹ̀rù ọlọ́run kéésà fà nìyẹn torí pé tọ́lọ́ ọba àlejò lásọ ni wípé àwọn tí wọ́n máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run nú àwọn ẹrú wọn fẹ́ pé tẹ́ ẹ bá ń wá ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá rí lọ́dọ̀ ẹ̀dùn míì àwọn ọ̀gbọ́dọ̀ má ní àwọn làwọn àbá bí gbogbo èèyàn bá bẹ̀rù ọlọ́run àbá àgbọ̀dọ̀ má bẹ̀rù ọlọ́run lọ́lọ́nà àti sọ fún wa ní Al-Kùránì wípé àwọn tí wọ́n nígbàgbọ́ ẹ̀rí àwọn tí wọ́n nígbàgbọ́ àti onígbàgbọ́ o àwọn tó ní ìmà àti o ẹ̀rí àwọn tó rèé wọ́n mọ gbogbo ìfọ́síwẹ́wẹ́ òfin ẹ̀sìn wọ́n máa ń tí gbólóhùn pé afọ́fẹ́ la ilaha illallah Muhammadu Rasulullah sọ gbogbo ìtàn anábì ni wọ́n gbogbo tó ní wọ́n ṣe papọ̀ máa títẹ̀ rí fún apẹ́ ọ̀rọ̀ tó pamẹ́ bí ọ̀rọ̀ iná nítorí wọ wa gbogbo ẹ̀ lọ́gbàlá wa àwọn àbá àmà tọ́bọ́ wá rí bí àbá àtọ́ màá ọgbọ̀dọ̀ jẹ́

ilé táwọn àbá sàlàyé rẹ̀ fún wa látara eléyìí ìbẹ̀lẹ̀ yóò ti di olùpáyà ọlọ́run torí àsìkò wa dùn nílé ní àwòtúmọ̀ tẹ̀síwájú nínú àwọn ọ̀nà àbáyọ òògùn téèyàn lè lò téèyàn ó fi máa lékún nígbàgbọ́ nígbàgbọ́ ọ̀rọ̀ òbí ní gbóbi akọmọ ọlá tó nírí mi tó nírí mi pààrọ̀ ẹ̀ pààrọ̀ gbàgbọ́ rẹ̀ tó gbó tún ṣe ọ̀kan nínú ẹ̀ ní ìmọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn yòókù أو مثلا إليه فراينا أخوة بدون موي اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم اغفر لأموات المسلمين في مشارق الحق ومغاربها اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم نعوذ بك من جاد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الآلاء اللهم إني أعوذ بك من الغرق والكساد وسيء الأطفال برحمتك يا أرحم الراحمين اللهم اللهم يا ربنا علم أولادنا اللهم علم أولادنا الإيمان وألمهم العلوم النافعة برحمتك يا أرحم الراحمين اللهم أصل آوالنا اللهم أصل آوالنا برحمتك يا أرحم الراحمين اللهم انصر ملكنا بهذا البلد اللهم انصر وادي إلى الإيمان اللهم هدي إلى الإيمان اللهم وانصر الإسلام به اللهم وانصر الإسلام بهذا البلد به برامتي يا رحم الرحمن برامتي يا رحم الرحمن وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتكم